وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ fún anábíwa muhammad sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ kó má kàwọ́ àánú rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa kí ó sì máa kíyèsí wa rahmatika ya arhamar rahimin ní ìtẹ̀síwájú mímọ̀ títóbi ọlọ́run mímọ̀ àwọn ìròyìn ọlọ́run mímọ̀ bí ọlọ́run ọba ṣe ga tó tí èèyàn bá dá ọlọ́run mọ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ ìbẹ̀rù ọlọ́run a máa nípa nínú ẹ̀mí èèyàn a sì máa jẹ́ ọ̀nà àbáyọ fún àìsàn èyí tí máa ń bá ẹ̀mí fínra àfọwà Ibn al-Qayyim rahimahullah wọ́n sọ àwọn ìròyìn Ọlọ́run eléyìí tí téèyàn bá ronú nípa rẹ̀ ìwárìrì yóò mú ẹ̀mí èyàn ó sì gbé títóbi fún ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn ìròyìn ọlọ́run ọba tí a fà wá ibn qayyim al-jawziya rahimahullah wọ́n ní wa wasi'a sam'uhu al-aswat fala takhtalif alayhi wala tashtabihu alayhi ìgbọ́ràn ọlọ́run ó gba àyè ó kárí gbogbo ohun tí máa ń jáde gbogbo ìpè pátá òun náà ni gbígbọ́ràn ọlọ́run òun ló kárí ẹ̀ gbogbo ìpè tóníkálukú fi ń pe ọlọ́run ẹni tó ń bẹ nàìjíríà ni ẹni tó ń bẹ níbòmíì ni káàkiri gbogbo ààyè tí ẹ̀dá ọlọ́run wà pátá bí gbogbo ẹ̀dá bá ń pe ọlọ́run lásìkò kan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó gbọ́ gbogbo ẹ̀ ni. fala takhtalifu alayhi kò ní dojúrú mọ́ra wọn lọ́wọ́ ẹ̀rí pé gẹ́gẹ́ bí ọmọnìyàn lápèjúwe. tí àwa bá ń gbọ́ ọ̀rọ̀ bí èèyàn mẹ́ta àbí mẹ́rin tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ lásìkò kan náà ní táwọn ó sọ ni wípé etí ò gbéjì kẹ́nìkan ó dákẹ́ ká lè gbọ́ ti ẹnìkejì ṣùgbọ́n ọlọ́run gbogbo ayé pátápátá lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀ pátápátá ọ̀rọ̀ kankan kì í dojú rú mọ́lọ̀n lọ́wọ́ gbogbo tẹ́nìkọ̀ọ̀kan ń sọ tó ń ti bí èdè ṣe yàtọ̀ síra wọn kò sí kankan tó dojú rú mọ́ ọlọ́run ọba lọ́wọ́ bal yasma'u dajijaha ọlọ́run ọba ń gbọ́ dídùn ohùn ẹnìkọ̀ọ̀kan ẹni tó wí jẹ́jẹ́ ni ẹni tó wí sókè ni hatta bi ikhtilafi lughatiha tó ń ti bí èdè tá à ń sọ bó ṣe yàtọ̀ síra wọn sí ẹ rí i pé àwọn èdè míì ń bẹ tí wọ́n bá ń sọ èyàn tí ẹ̀ ní gbọ́ rárá bó ti wùlẹ̀ ọmọ èdè míì ń bẹ tó ṣe wípé nínú èdè Yorùbá wa yìí náà tí wọ́n bá ń sọ èyàn kàn máa wò náà èyàn máa wo ẹnìyẹn èyàn ní gbọ́ Yorùbá sì ní sọ èyàn ní gbọ́ nǹkan tó ń wò kọ̀ wá sí ẹnìkan láyé nínú ẹ̀dá Ọlọ́run tó lè sọ pé gbogbo èdè pátá gbogbo ẹ̀ ló ń gbọ́ kò sí o lè gbọ́ púpọ̀ ṣùgbọ́n kó wá rí pé gbogbo èdè ni òun gbọ́ kò sí bó ti wulẹ̀ kọ́ mọ́ gbogbo ìgbàkígbà tí a bá ń pe ọlọ́run ọba yìí ọba tí ó lágbára ni tí ìgbọ́ràn rẹ̀ tí ò sí tí è gbọ́ tó ń ti bí èdè wa ti yàtọ̀ síra wa ala tafannun hajatiha àti tòun ti bí n tó ní kálukú ń fẹ́ tún ṣe yàtọ̀ èyí ń fọ́mọ èyí ń fowó èyí ń fẹ́ pò èyí ń fàgbéga èyí gbogbo bó ti wulẹ̀ kí n tó ní kálukú ti ń fẹ́ bó ti wulẹ̀ kó yàtọ̀ sí kò sí kàkà tó dojúrú mọ́ Ọlọ́run subhanahu wa ta'ala lọ́wọ́ ó ń gbọ́ gbogbo ẹ̀ lásìkò kan náà lẹ́ẹ̀kan náà fala yushgiluhu sam'un an sam'in pé mo fẹ́ gbọ́tẹ nìkan kò dí ọlọ́run lọ́wọ́ láti mọ́ gbọ́tẹ lómi wàlà taqlutuhu kathratul masa'i in táwọn èèyàn ń béèrè bó ti wulẹ̀ kó pọ̀ tó kì í jẹ́ kó ṣàṣìṣe nígbà ah òwò wọlójó ń ṣe mistake la kò sí fọlọ́ gẹ́gẹ́ bí ọmọ nìyàn ìyẹn lè fẹ́ ṣe nǹkan mí gbà mí tí ariwo ọ̀rọ̀ bá ti pọ̀ nǹkan kan ìyẹn lè ṣàṣìṣe gbà lágbájá òun ló confuse mi ṣùgbọ́n eléyìí kò sí fún ọlọ́run o wala yatabarram ilha ilha'il mulhin nǹkan yìí sì sú ọlọ́run bó ti wulẹ̀ kéèyàn ó máa wo máa pé ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ṣe nǹkan báyìí fún mi kéèyàn sáà máa wo máa kò ní sùn ṣùgbọ́n ẹ̀dá ọmọnìyàn tẹ́nìkan bá ń wo mọ́ ọ jù yóò fẹ́ sú ọ àkìlódún wá òun ti ṣe kábàáyà fún ṣùgbọ́n lọ́hùn kìí sú wala yatabarram bi ilha ilmulihin zawul hajat wíwo mọ́ ẹni tó ń wá nǹkan kan lọ́dọ̀ ọlọ́run bó ti wulẹ̀ kó wo mọ́ ọlọ́run tó ìyẹn ò ní sú ọlọ́run wà á tó bá sọ̀rọ̀ hú bi jami'il mar'iyat ìríran ọlọ́run ó kárí ó jalejako gbogbo nǹkan tí èèyàn máa ń rí pátá gbogbo nǹkan pátá gbogbo ẹ̀ lọ́wọ́n bá rí àwọn ẹ̀dá ọmọnìyàn bójú wa ṣe rí yìí àwọn ẹ̀dá mi ń bẹ tá a lè fojú rí tán sì wà pẹ̀lú wa àwọn ò lè fojú rí ẹ̀dá ọlọ́run mi ń bẹ tẹ́ pé ó kéré débi pé a lè fojú wa rí àbí tá a bá lo microscope tá a bá fi wò ó láti mọ̀ wípé àwọn ẹ̀dá kéékèèké kan bẹ ó lè jẹ́ ìrà ó lè jẹ́ ṣùgbọ́n lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́run ò ní èdè microscope kó tó rí gbogbo ẹ̀dá tó dá fàyàrọ̀ dẹ̀bíbà namlati sauda kódà ọlọ́run ọba yìí ó máa ń rí dẹ̀bíb kí nǹkan máa wọ́ bí kéjù ọ̀rá máa wọ́ nísìn ẹ̀rí pé tilẹ̀ bá sùn tẹ́jọ́ bá ara ń wọ́ lọ ò ní gbọ́ yóò ra máa lọ àfi tó bá fara kàn lóòótọ́ máa gbé nǹkan kan kọjá ń bẹ̀ ejò tún wá tóbi namla èèrà béèrà àwúrò ìbè bó ṣe kéré hùn tó bá ń rìn tó tún wá jẹ́ pé kọ́lọ̀ rẹ̀ tún jẹ́ dúdú ó tún wá ń rìn ala ti sọ̀mà ó ń rìn lórí àpáta àpáta tó le fi lẹ́yìnlá ti dùnmá ó tún wá jẹ́ pé òru tó sùpá ọ̀yọ́ tó dúdú kirikiri èèrà dúdú. Kiri orí àpáta dúdú ó tún wáá jẹ́ inú òkun kirikiri bí ṣe ń lọ ọlọ́run ń gbóhùn ẹsẹ̀ rẹ̀ ó rí ó sì ń gbóhùn ẹsẹ̀ rẹ̀ jẹ̀mọ́ kódà kó dúró lẹ́gbẹ̀ẹ́ ìran ò lè gbọ́ ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba gbọ́ ó sì rí falghaybu indahu shahada gbogbo nǹkan tó jẹ́ kọ̀kọ̀ pátá gbangba ni lọ́dọ̀ ọlọ́run gbogbo táwa lè pè ní secret pé kọ̀kọ̀ ẹnìkan kan ò rí mi ẹnìkan kan ò mà ṣahada gbangba ni lọ́dọ̀ Ọlọ́run wàsírù ìndàwó àlàníyà gbogbo tí ń jásí rí pátá lọ́dọ̀ ọ̀tọ̀ Ọlọ́run kedere báyìí Ọlọ́run ní yasaluhu man fi samawati wal ard kulla yawmin huwa fi sha'n Ọlọ́run ọba ní gbogbo ẹ̀dá tó ń bẹ ní sánmà àti ilẹ̀ pátá gbogbo wọn náà ọlọ́run ni wọ́n ń pè ọlọ́run ni wọ́n ń pè kódà ẹni tó sọ pé kò sọ ọlọ́run tí nǹkan bá sọ pé ah ọlọ́run ṣàánú ẹ rí i pé mistakenly yóò sọ pé ọlọ́run ó pè ọlọ́run yẹn torí pé kulla yawmin huwa fi sha'n ọlọ́run ọba ò dáwọ́ ọ̀sẹ̀ dúró níjọ́ kan ọba tí èsì pé bọ́yọ́ wá rest ọba tí èyí ṣe pé àyàn wá wá ẹ kò sí nílé ó travel là kulla yawmin huwa fi shan lójoojúmọ́ iṣẹ́ ọlọ́run ọba ń lọ kò dáwọ́sẹ̀ dúró tí èyàn bá wá mọ ìròyìn ọlọ́run pẹ̀lú bá a ṣe ròyìn ẹ̀ yìí kí ni ó wá ń bẹ nínú in tó ń fẹ́ tọ̀wá rò pọ̀ lè ṣe ìmáa rò wípé ọlọ́run ọba dágun lásì ìtumọ̀ pé o gbàgbọ́ yé ìròyìn ọlọ́run náà tó o bá mọ ìròyìn ọlọ́run kódà kó o máa fa nǹkan kan lọ́dọ̀ ọlọ́run kó ṣe fún ọ tí o bá tí ì ṣe o sì gbúdọ̀ nígbàgbọ́ pé yóò ṣe torí pé ọba tí kì í gbọ́ nǹkan kan kù ni ó gbọ́ má lè ṣèrònú pé kò gbọ́ má ronú pé kò rí ọ má sì ronú pé kò mọ nǹkan tó ń fẹ́ téèyàn bá mọ ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ yìí ọkàn yóò balẹ̀ téèyàn bá ń ọlọ́run lórí nǹkan kan èyí ó sì ní àmọ̀dájú wípé ọlọ́run ọba tó ń pè kì í ṣòkú kì í ṣẹni tí kì í sí ọba tó ṣe wípé kulla yawmin huwa fi sha'n yakfiru dhanban ọba yìí ọba tó máa ń forí ẹ̀ṣẹ̀ jiyàn bó ti wulẹ̀ kẹsẹ̀ yìí tóbi tó téèyàn bá ti ronú pìwàdà téèyàn tọrọ àforíjìn tí èèyàn pinnu póun ò ní padà sídìí ẹ̀ṣẹ̀ máa ọlọ́run ọba yìí ọba tí wọ́n ń forí jìyàn ni ọ. wàyò fárúrejò hàmà ọba yìí ọba tó máa ń mú kúrò ní ìbànújẹ́ yóò mú ìbànújẹ́ kúrò nǹkan míì tí ń bọ ọlọ́kàn jẹ́ ọlọ́run ó kàn bírí báyìí ó sì gbàgbé nǹkan yẹn ọlọ́run ọba lọ́ba tó máa ń ṣe abẹ́ ọlọ́run ọba nu tóbi rẹ̀ gbogbo nǹkan tí ń jẹ́ ẹ̀dùn ọkàn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run kó sọ ọ́ dìjọ́nà fún wa. wọ̀nyẹ́kṣì fún kárùbán gbogbo nǹkan tí ń jẹ́ ìdààmú ọlọ́run ọba yìí ló máa ń mú kúrò wọ̀yẹ́jìbòrò kẹsìrán gbogbo nǹkan tó ti fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ téèyàn ń rò pé kò lè so papọ̀ mọ́ ọlọ́run ọba yìí yóò sì tún papọ̀ tí ó dàbí ẹni pé kò fọ́ rí bẹ́ẹ̀ yẹn bá bí kò bá bọ́ọ̀lẹ̀ tó bá fọ́ ẹ̀ ah ó ti parí nìyẹn lọ dànù kì í ṣe tọ́lọ́run ní tá a ti rò pé ò lè dáa mọ́ ní tá a ti rò pé kò wúlò mọ́ ní tá a ti rò pé kò lè kò tiẹ̀ lè ṣàǹfààní mọ́ ọlọ́run ó sì tún sọ ọ́ di nǹkan tó yẹ ọmọ wá káàkiri mélòó mélòó lẹni tó ní àìsàn kan láti gbé dọ́sítì tán ni kò lè gbádùn mọ́ ara rẹ̀ ó bá ṣe yà àwọn yóò àmọ́ bílẹ̀ pé oògùn wo ló lò kí tí ó máa rò pé òun ti lose hope la mùsùlùmí òun lose hope gbogbo bó ti wulẹ̀ kó le tó gbogbo bó ti wulẹ̀ kó nira tó ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí nǹkan tó sọ̀rọ̀ fún anabi ibrahim alayhi salatu wa salam ó lo àsìkò tó pẹ́ fáá kò bímọ débi wípé anabi ibrahim alayhi salatu wa salam ó níyàwó kan tá à ń pè ní Sara àkọ́kọ́ fẹ́ ìyàwó rẹ̀ nù láti pàṣẹ Sara ó fẹ́ Hajar ó di ìyàwó kejì ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jogún ọmọ fún anabi Ibrahim látara Hajar èyí tó ń pè ní Ismail ó ní àkọ́kọ́ bí ọmọ anabi Ibrahim alayhi salatu wa salam ìgbà tó bí ọmọ yìí anabi ibrahim ti fẹ́ ó ti lé lọ́mọ ọgọ́rin ọdún eighty years odidi bí ọdún méjìlá ni ismail ló gbà lọ́wọ́ ishaq torí pé sara náà padà wá bímọ ó bí ishaq ishaq yẹn ló bí yaakub yaakub ló bí ìran yahudi jù méjèèjìlá nínú àwọn ọmọ yaakub òní yusuf anabi yusuf nínú àwọn ọmọ yakub ṣùgbọ́n abẹ́ fààyàn bẹ̀ ni wípé ẹ wo iye ọdún tánàbí ibrahim fi wọ́ ma ló fi jẹ́ pé ọlọ́run ní anabi ibrahim sọ pé alhamdulillahi alladhi wahabali alal kibar ismail wa ishaq pé a ah, ọlọ́run mo mà dúpẹ́ o pẹ̀lú àgbára yìí náà ó sì tún fún mi lọ́wọ́ ẹ wá wo bójú anabi ibrahim bó ṣe pọ́n kó rọmọ bí ẹ wá wo àwọn tó bí gbogbo orí ayé pátá ara anabi ibrahim náà lọ kó jáde ishaq gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn anabi ọlọ́run wọ́n jẹ́ látara ishaq yaakub ishaq obi yaakub wọ́n ń pè jacob yakubu tó bí òun yakubu bá ọmọ méjìlá náà ọmọ méjìlá ni yusuf wà láti pàṣẹ yẹn ó ní anabi musa ara àwọn ọmọ yakubu àrọmọdọ́mọ yakubu nínú àrọmọdọ́mọ yakubu ni suleiman dawud dawud ọba ni anabi ọlọ́ni yusuf ẹ suleiman ọba ni anabi ọlọ́tún ẹ wá wo níbi ìdààmú àti ìfaradà tí ibrahim ṣe ẹ wo tó padà jáde lára rẹ̀ hajar obi ismail nínú àrọmọdọ́mọ Ismail olànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ wá wòye ànábì Ọlọ́run tó jáde látara Ibrahim téèyàn bá wá tètè rọmọ bí gan só lè bírú àwọn ànábì Ọlọ́run wa jù sòdí nìyẹn tó fi jẹ́ wípé Ọlọ́run kì í dójú ti ẹni ẹ̀ bó ti wulẹ̀ kó le tó Ọlọ́run padà compensate yóò padà sóore fún débi pé òun rò pé ah Ọlọ́run ó tiẹ̀ ṣe tó tètè ṣe gan tẹ́lẹ̀ tó wà nábì Ibrahim alayhi salatu wa salam pẹ̀lú tọ́lọ̀ ń ṣe fún so ìdí ni ìtàfi ní ọlọ́run ọba yìí yakshifu kárìbẹ̀rẹ̀ gbogbo ohun tí ń jẹ́dùn ọkàn ìbànújẹ́ ọlọ́run yìí ló máa ká kúrò yóò ká kúrò téèyàn ó gbàgbé ẹ̀ wa yajburu kasiran gbogbo nǹkan tó sì ti fọ́ tó ti rún yégéyégé kò ṣòro fọ́lọ́run ọba láti tún tò papọ̀ gbígbà tí ò fọ́ rí wa yugni faqiran ọlọ́run ọba yìí lọ́ba tó ń sọ aláìní dọlọ́rọ̀ ẹni téèyàn rò pé kò lè jẹ́ kankan ọlọ́run àṣìṣọ́ di ọlọ́rọ̀ yóò padà di ẹni táwọn yóò tún máa pétì lẹ́ni tá a ti rò wípé kò lè jẹ́ kankan lẹ́ni tó ṣe wípé kódà wọn èyí fẹ́ pè dá sọ̀rọ̀ mọ́ nínú ẹbí tán bá fẹ́ ṣe nǹkan kan nínú ẹbí wọn ni lágbájá àdàkùn ẹja mọ̀ ṣe tá a fẹ́ ṣe nǹkan lágbájá ọlọ́run padà sọ di ẹni tó ṣe wípé bí wọn ò bá tí rí i wọn ò ní lè ṣe kankan ọlọ́run ọba lọ́ba tó máa ń ṣe léyìí ìdúnnì téèyàn gbúdọ̀ fojú kéré ẹnì kankan èèyàn sì gbúdọ̀ fojú rí ẹnì ẹnìkẹ́ni wàyà di bọ́ọ̀là ẹni tó ti sọnù téèyàn rò ó lè mọ̀nà ọlọ́run ọba sì fi mọ̀nà yóò jẹ́ ó dá òdodo Islam yóò jẹ́ ó dá ma wàyúrṣìdù hayrọ́nà ẹni tí dààmú dààbò bá tí ò tiẹ̀ mọ́bi tí ó yà sí ọlọ́run ọba sì tọ́ sọ́nà. So wàyògéètò làfáànà ọlọ́run ọba yìí yóò sì sàánà ṣe fún ẹni tí wàhálà ń bẹ nínú ìgbésí ayé ẹ̀ wàyúṣùbí ọjà ìhàn ẹni tẹ́bi ń pa ọlọ́run ọba ní padà máa ń sọ di ẹni tí ó yọ wọ̀yẹ́kṣù àríyàn ọba yìí lọ́ba ti ń dáṣọ sí ẹni tó ń rìn òwò tẹ́lẹ̀ ọlọ́run á dáṣọ sí lọ́rùn wọ̀yẹ́ṣùbí màrìdán aláàárẹ̀ tí wọ́n ti gbé kiri gbé kiri gbé kiri gbé kiri gbé kiri tí wọn ò tí wọn ò mójútó ti ń ṣe sàdédé lọ́wọ́n bọ́ bá ránṣẹ́ àlàáfíà sí òun gan ò ní mọ bóun ṣe gbádùn àpẹẹrẹ pọ̀ bẹ́ẹ̀ tẹ́tì rẹ lómi ìtún rẹ pé ní tí ó bá lọ́nu yóò bá yìí tún ta yóò bá tún máa yóò tún bẹ́ẹ̀ fi máa ṣe nǹkan dáadáa láyé àwọn ènìyàn ẹ ọkùnrin tẹ́ ń wọ́n o àárẹ̀ ṣe láyé ọlọ́wọ́n ọba ló ń ṣe lé ó ti ń ṣe táwọn kan kò sì tún yé máa ṣe sọtẹ́yìn bá mọ gbogbo àwọn òròyìn ọlọ́run ọba yìí kò ní sí nǹkan tí ó tòbi lẹ́nu èèyàn bó ti wulẹ̀ kí nǹkan yẹn lágbára tó èèyàn mọ̀ pọ́ ọlọ́run ọba ó lágbára ju nǹkan náà lọ. wàyò ááfi mubtala ẹni tádẹ́wò ṣẹlẹ̀ sí ọlọ́run ní padà máa ń ránṣẹ́ àlàáfíà sí wàyẹ́kùbalù ta'iban ọlọ́run ní máa ń gba gbogbo ẹnikẹ́ni tó bá tọrọ àforíjì lọ́sọ́dọ̀ rẹ̀ tó túbá ọlọ́run ní máa ń gbà tọwọ́ tẹsẹ̀ wàyẹ́jìsì muhsinan ọba yìí lọ́ba tó máa ń sẹ̀san fún gbogbo ẹni tó bá ṣe dáadáa wàyánsòrò mọ̀fúlùmán ó sì máa ń ran ẹni tí wọ́n bá ṣàbòsí fún ọlọ́run máa ń ràn wọ́n lọ́wọ́ lóbi jẹ́ wípé kéèyàn má ṣàbòsí fọmọ làkejì tẹ́nìkan bá ṣàbòsí fún ọ tágbára rẹ ọba ká fílẹ̀ ṣùgbọ́n wọ́n má ṣàbòsí fún ọmọ làkejì nínú ìlànà tọlọ́run wọn ò ní ṣàbòsí fẹ́nìkan àfikọ́lọ̀ ó padà ránṣẹ́ lérí ẹni tó ṣàbòsí fún lànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ànábì láwọn àdúrà kan ń bẹ kò sí gàgá láàrin àdúrà yẹn tí ó fi dọ́dọ̀ lọ àdúrà tí tètè máa ń gbà nínú ẹni da'watul mazlum ẹni tó bá ṣàbòsí fún tí wọ́n yàn jẹ tó bá ní ọlọ́run sí nǹkan báyìí fẹ́ni tó yàn mí jẹ nǹkan yóò sì máa rí mọ́ rẹ ọmọlàkejì jẹ lọ́nà àìtọ́ kí wọ́n sì kán rẹ̀wọ̀ jẹ wọ́n ṣe sùúrù torí pé ẹnìkan ò ní rẹ́ èèyàn jẹ àfi kọ́ lọ́wọ́ padà fi yẹn ju ẹni yẹn lọ ẹnìkan ò ní ṣàbòsí fún yàn àfi kọ́ padà fi ọ́ ju ẹni yẹn lọ láyé bí àdóbi dàgbéyà ńlá mi yẹ tó tí ò bá tọrọ àforíjì wàyẹ́kùsí mo jẹ gbogbo ẹnìkan ó lágbára eh, wọn ìwọn ò lè gbéná wojú ẹ ó ní pàṣẹ gbogbo ayé ó ní ọba sọ̀rọ̀ ó lè nìkan gbé ọkàn tí ọba lé ọba ṣe kínní ó lè nìkan pa ọ́ dànù japaru nìyẹn àwọn ajẹnipa àwọn alágbára ayé ọlọ́run ní máa kún egun ẹ̀yìn wọn ẹ wo fìràhùn farao ní tí farao dálẹ̀ nígbà tó ń bẹ láyé ẹnìkan fẹ́ẹ̀ mọ́ lu kòtò tó bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ní Fir'aun ala fil ard á ògbéraga lórí ilẹ̀ púpọ̀ ó lo àwọn ọmọ Israel ó fìyà jẹ wọ́n ó lò wọ́n bí ẹrú débi kó sọ pé ana rabbukumul a'la èmi lọ́lọ́run ọba yín ẹ lọ́lọ́run mi èmi náà lẹ́ẹ̀ máa sọ ìjọba ń tó lọ́run fẹ́ dojú ti Fir'aun gbogbo agbára tó ní gbogbo ipò tó ní kódà Fir'aun òkun pupa ń ìgbà tí Musa ń sọ fún Fìràwọ̀nù wípé Ọlọ́run ló dá odò ló dágbá ló dáwo kódà nínú àlìjẹ́nà gan Ọlọ́run tó dá odò tó ń sàn nínú àlìjẹ́nà Fìràwọ̀nù ni pé odò ń sàn lálìjẹ́nà ọyá èèyàn mẹ́sàn ẹ lọ la odò yẹn ẹ làwọ̀ àfin mi wọ́n sì la òkun pupa wọ́n là tó ń sàn ó ní ẹ lọ pé Musa wa ó ní wàhálà odò lélẹ̀ tẹ́jìrì mi tààtì òun náà ni wọ́n sàn ilẹ̀ tó fẹ́ sọ pọ́lọ̀ ń ṣe tèmi náà ṣe ó ní ká bá òun kọ́ ilé tí ó ga rorororo òun fẹ́ rí ọlọ́run yẹn gan wọ́n kọ́ ilé yẹn láyé ìgbà tí ò sí crane tí ò sí crane tá a fi mọ ilé tó ga wọ́n kọ́ ilé òun débi wípé béèyàn bá wò èèyàn ò ní rí ibi tí yẹn pín sí téèyàn bá wò lókè níbi tó ga dé fìràwọ̀n àti ẹni tá a lè pè ní wàzírù rẹ gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ orúkọ ẹni ẹni Haman oníyọ̀ya jágùn lọ àti ẹ̀fẹ́ Musa yẹn ga afẹ́ rí ṣùgbọ́n bí Firaun bó ṣe ṣe tó ọlọrun ṣe ìbò ẹ̀yẹ ṣèdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó bá mọ ọlọrun kì í bẹ̀rù gbẹ́nìkan jálágbára kan yóò máa ṣàánú ẹ̀gẹ́ nígbà ó sì ṣe tọ́lọ́n bá fẹ́ gbá ọmú nísìnyí gbogbo agbára tó o ní yẹn gbogbo òpò tó o ní gbogbo ọmọ ogun tó o ní gbogbo àwọn tí ń sọ òdi ọlọ́run ọba lọ́wọ́ téèyàn bá jẹ olórí ajẹni ń pa tó ń fìyà jẹ àwọn èèyàn tó ń fara ní àwọn ènìyàn tẹ́nì kankan ò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ níwájú ẹ̀ tọ́lọ́run bá fẹ́ gbà mú ju òwe ẹ̀ náà ní ọ̀sẹ̀. yakusimu jabaran ọba yìí lọ́ba tí máa ń kan gbogbo àwọn ajẹni ń pa akápá wọn. àkànwọlé egun ẹ̀yìn wọ̀yẹ́sítòrò àwòrán ọba yìí lọ́ba tí sì máa ń bò yàn láṣìírí ọba yìí abo ẹrú ẹ̀ láṣìírí èyàn ó ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ọkàn rẹ náà wà ẹ tí mo ṣe yóò sì dá o ọlọ́wọ́ sì bò láṣìírí ọlọ́mọ ń bo owó èèyàn ó máa ń bo àṣírí ẹrú nígbà bá ti tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ òun ló máa ń ṣe ìfọ̀kànbalẹ̀ fún yàn níbi ìbẹ̀rù gbogbo tí ń pààyàn láyà tẹ́rù mọ̀ bàyàn tọ́kàn yàn ní balẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tó bá mọ ọlọ́run ọkàn rẹ̀ máa balẹ̀ ẹ máa rò wípé ah, bó lọ́kàn tiẹ̀ ṣe balẹ̀ ọkàn rẹ̀ ò lè má balẹ̀ kókó sọ mọ ọlọ́run wa ṣe rí ẹlòmíì ó bẹ̀rẹ̀ lè sáko nàìjíríà pé tó bá di ẹ̀yìn february two thousand and fifteen òun tó padà wá nàìjíríà torí pé gbàgbọ́ ẹlòmíì ni pé wàhálà ò ṣẹlẹ̀ ogun ò ṣẹlẹ̀ ńlá ẹni tó bá bẹ̀rù ọlọ́run máa sọ̀rọ̀ nítorí wípé ọlọ́run ọba ọba àlàáfíà ọba tí èèyàn máa ń bẹ̀ ni gbogbo tí ń lẹ́rù tí ń láyà ló ní tẹ́yẹ̀ bá ti wá nígbàgbọ́ nínú ọlọ́run èyàn wà máa bẹ̀ lọ́run àlàáfíà àìnígbàgbọ́ ni kẹ́nìkan máa ní kẹ́nìkan bá wọlé nàìjíríà ó dàrú kí ló bá wá dàrú ṣé dáadáa nìyẹn orílẹ̀-èdè ọ̀bá dàrú la fi jókòó báyìí orílẹ̀ ọ̀dàrú orílẹ̀-èdè ọ̀dàrú ló lé kírun lẹ́yìn lọ́mọ́sálásí ń jọ jímọ̀ orílẹ̀-èdè bá dàrú àti jẹ gan yóò di wàhálà àti mu yóò di wàhálà ìdúnyẹn jẹ́ pé ẹni tó bá mọ ọlọ́run tó sì mọ títóbi ọlọ́run ń táwa ń fẹ́ yẹn làwọn ọmọ abẹ ọlọ́run torí pa àgbà yìí pé ọba tó lè ṣe ni. wàyù amínú rọwà ọba yìí òun lọba tí máa ń mú ìfọ̀kànbalẹ̀ wá fún ẹ̀dá nígbà tẹ́rù bá ń bà wá. wọ̀yárùfọ̀ àkọ̀wá amẹ́n ọlọ́run ọba yìí lọba tó máa ń gbé àwọn èèyàn kan yóò gbé wọn ga àwọn tẹ́ pé wọ́n lè dipò ńlá mú ọlọ́run ó sì sọ wọ́n dẹni ńlá. wàyàdọ̀ àkàríyìn àwọn tẹ́ tí ń wò lókè ńgbà mí ọlọ́run sọ wọn dẹni yẹpẹrẹ aṣọ wọn dẹni táwọn tí wọ́n máa bọ̀ tẹ́ẹ̀tì ẹ̀ nígbà tó wọ́n bọ̀ ọlọ́run ọba yìí law anna bụ samawati wa ahla òun lọ́ba tó ṣe pé gbogbo ẹ̀dá tó ń bẹ ní gbogbo ẹ̀dá tó ń bẹ lórí wa awwala khalqihi wa akhirahum àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ́run kọ́kọ́ dá àti ìkẹyìn rẹ̀ gbogbo ẹ̀dá pátápátá wa insa'um ènìyàn nù wọn wa jinna'um àlìjẹ̀nù nù wọn kánú ala atqa qalbi rajulin minhum tí gbogbo wa bá panu pọ̀ tá a bá ní tọ́lọ́run la ṣe kó pé ní gbogbo ẹ̀dá ọlọ́run kò tó ń ṣe lọ́run tí à ń bẹ ala atqa qalbi rajulin minhum gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ẹni tó bẹ̀rù ọlọ́run ọba jù nínú gbogbo wa tí gbàgbọ́ gbogbo àwa tó kù náà rí bẹ́ẹ̀ tí ò sẹ́ni tí ń sẹ́ lọ́hùn màá zada dhalika fi mulki shay'a ìyẹn ò lé ọlá ọlọ́run kún o ìyẹn túbọ̀ wípé kò sí nǹkan kan táwa ṣe fọlọ́run tọ́wọ́ àjọ ọlọ́run lójú àbí tó ṣe wípé ó wá jẹ́ kọ́lá ó pọ̀ sí pé àṣẹ mọ̀ pé nígbà tá a bẹ̀rẹ̀ sí ní sìn náà lọ́lá rẹ̀ wá ń pọ̀ sí láà ó kàn fẹ́ sànú wa ni tó bá ní àṣe nǹkan kan bá a ṣe kò dín nǹkan kan kùnà ọ̀la rẹ̀ gbogbo alágbára ayé pátá wọn ò lè dá nǹkan kan àfi dìpẹ́ǹdì lórí àwọn tó ń bẹ lábẹ́ wọn mẹ́yìn bá jẹ́ president táwọn mínísítà bá láwọn ò ṣiṣẹ́ mọ́ senators láwọn ò ṣiṣẹ́ mọ́ àwọn tán wà ní house of rep tán láwọn ò ṣe nǹkan kan mọ́ tó sì daṣẹ́ lẹ̀ wàhálà dé president ò lè ṣe nǹkan kan nípa daṣẹ́ lẹ̀ gbogbo ẹ̀dá sẹ́lẹ̀ kò sì ní jẹ́ presidency gbogbo èmi lọ̀gá èmi ni kinní gbogbo àwọn èèyàn dá sẹ́lẹ̀ sí káláwọn òṣìṣẹ́ wọn ẹ rí i pé kò sí nǹkan tí ń jẹ bẹ́ẹ̀ o ṣùgbọ́n lọ́dọ̀ tọ́lọ̀ kò rí bẹ́ẹ̀ kí gbogbo yín dá sẹ́lẹ̀ kẹ́ẹ̀ni ẹ̀ ṣètọ́lọ̀ mọ́ èṣù lẹ́fẹ́ máa ṣe kò dín nǹkan kan kù nínú ọlọ́ọ̀lọ́ bẹ́ẹ̀ sọ pé tiẹ̀ lẹ́ẹ̀mọ́ ṣe lójoojúmọ́ kì í ṣe pólóko kan tó ń dá tẹ́wàá lọ́mọ bá a dákun yẹn tó yẹ pé yóò fi máa ro láà ọba tó dá oúnjẹ tí èyí jẹun ó dá omi kì í mi ó dá atẹ́gùn kò nídìí ẹ̀ báwo bàrà atẹ́gùn within five minutes ó pọ̀ jù nìyẹn ẹ̀mí ó jẹ́rìí lára òwe báàbá rí atẹ́gùn tá a mì sínú ní síta láàrin ìṣẹ́jú àyà ń sìn gbogbo èèyàn ó dòkú ní gbogbo wa pátá àdòkú ọlọ́run ọba wa ń sẹ̀mí kò nídìí atẹ́gùn ló fi jẹ́ pé ìgbàgbọ́ àwa mùsùlùmí ó ní wípé gbogbo ntọ́lọ́wọ́n bá dá kì í ṣe pọ́lọ́ ní bùkátà sí ó dáa fún àǹfààní àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run dá oòrùn ọlọ́run ò ní nǹkan kan tí ó fi ṣe kì í ṣe pé ẹ̀mọ̀ pé tó tutù bá fẹ́ mú ọlọ́run tóun bá wá yọ ọlọ́run ó máa ẹ̀rùn lá ọlọ́run ò nídìí ṣùgbọ́n àwa la fẹ́ sáìlùbọ́ àwa la fẹ́ sásọ oòrùn bó ṣe rí òun ẹni tí oòrùn produce tó ń tó ń tó ń fún tọ́lọ́hún lò ní sábàbí tó ń fi ń fún àwọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ni pé èèyàn máa ka àǹfààní oòrùn àlè kàtà tí ò bá sí oòrùn ni gbogbo àwọn omi ńláńláńlá tá a rí àwọn òkun yẹn gbogbo wọn ó ti freeze wọn ó ti wọn ó ti dì gbogbo ẹ ó ti dì papọ̀ tí ò ní kò ní sómi bí oòrùn ṣe ń ta sí wa lára wọn ó ní fítámì tá ń gbà látara òun ó léyìí tí e, ewéko táwọn irúgbìn táwọn náà mú bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí fún àǹfààní àwọ̀ ẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ sì ni wàlá adna awwala khalqihi wa akhirahum wa insahum wa jinnahum tó bá ṣe wípé ẹni àkọ́kọ́ nú ẹni tọ́lọ́run kọ́kọ́ dá àti ẹni tó wáyé kẹ́yìn ènìyàn nu wọn ni àlìjẹ̀nu wọn ni kánú ala afjara qalbi rajulin minhu tí gbogbo wọn ń bẹ tí ọkàn wọn náà le gẹ́gẹ́ bí ẹni tọ́kàn lẹ ọkàn rẹ̀ le jù nínú gbogbo ẹ̀dá ọlọ́run màá ná kọsọ̀ dhalika múlìkì ìṣẹ̀yà kí gbogbo aláàánú ṣe tọ́lọ́run kò dín nǹkan kan kù nínú ọlá rẹ̀ lọ́bi jẹ́ lómi ìpẹ́lọ́run òní kò ṣe nǹkan ò sí fún òun ò sì sìn ọmọ nígbà kí ló wá kọ́lọ̀ pẹ̀lú sọ́lọ̀ ti ẹ̀ mọ̀ pé ó sọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni apọ̀tì sàmà anabi ni sánmà ó ń gbẹ kìnkìn fún ẹrù tó wà mẹ́ anabi ni kò sì lè má gbìn nítorí pé bíi inch inch bíi five inches síra wọn báyìí àbí kó tó bẹ́ẹ̀ ní sánmà ò ní rí débì kan àfi kó orí màlẹ́kà kan kó forí kanlẹ̀ kó máa dúpẹ́ kó máa sin lọ́n another five minutes ìṣesí mi ó tún torí màlẹ́kà mi tó forí kanlẹ̀ tó ń sin lọ́n ó tún rí mi tó forí kanlẹ̀ tó ń sin lọ́n ẹ wá wòye àwa bá a ṣe dúró ní ìsìn ẹ wòye ń ṣìṣì dáka ká tó kàn lé ẹ wòye dáka odò bí dáa jókòó sí ẹ tún gbogbo àwọn ibi tí ò séèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ní sánmà kó o tó ka five inches ní sánmà màlẹ́kà kan wà bẹ́ẹ̀ tó forí kanlẹ̀ tí ń sin lọ́wọ́ báwọn ó sì ti ń ṣe láì gbàtọ́ lọ́wọ́ bá ti dá wọn yẹn so tó bá yẹ pé ìjọsìn yẹn gan lọ́lọ́run ní ìdí ni táwọn mọ̀lẹ́kà yẹn nìkan ti tó ìjọsìn wọ́n làwọn ènìyàn ti ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi gbogbo ẹ̀ sọ lánìí ó fi gbogbo ẹ̀ ó fi sọ lánìí. walau anna ala samawatihi wa ala ardihi wa insa um wa jinna um tó bá ṣe pé gbogbo ẹni tó ń bẹ lórí ní sánmà pátá ẹ̀dá rẹ̀ àti gbogbo ẹni tó ń bẹ lórí ilẹ̀ lẹ́dàá ọlọ́run èèyàn nù wọn àtàlìjànú wọn ni wà háyà òun wà mẹ̀yìíta òun kódà àwọn tó ń bẹ láyé àtàwọn tó ti kú kí ọlọ́run tó jí gbogbo wọn padà wà rọ́kọ̀dà òun wà yàbísà òun àwọn rúgbìn tó tutù àbẹ́yìí tó gbẹ kí gbogbo wọn kọ́ mú fi sọ̀ ìdìn wà ìdìn kí gbogbo ẹ̀dá pátá kí gbogbo wọn dúró sáàyè kan fàṣà àlùú kún wá bẹ̀rẹ̀ sí ni máa bẹ lọ́hùn pé ọlọ́hùn fún mi lélẹ̀ eléyìí náà ni ọlọ́hùn fún mi lélẹ̀ fàáàtọ̀ kullam minhuma sa'ala kọ́lọ́hùn wá fún gbogbo yín oníkálukú ní nǹkan tó ń fẹ́ eléyìí ń béèrè ọkọ ọlọ́hùn ọ̀yà sì máa lọ́kọ eléyìí ń béèrè ọmọ sì máa lọ́mọ eléyìí ọlọ́hùn wá fún gbogbo ẹ̀dá máa naqasa dhalika mimma indahu mithqalu dhurra gbogbo nǹkan yẹn kò tíì dín nǹkan kan kù nínú ọlá tó wà lọ́dọ̀ ọlọ́hùn kódà òǹdíwọ̀n ọmọ náà gún báyìí kò dínkù so ìdí nìyí tẹ̀yìn ó fi mọ̀ wípé ẹnìkan jọ kan ó ṣàdúrà pé ẹ bá ń bẹ lọ́wọ́ ọlọ́run ó sùn ní mílíọ̀nìyà ẹnìkan wà ní gbẹ́nu ẹ sọ ó ah, mọ̀ tó mọ̀ mílíọ̀nù ẹ̀yin mẹ̀kúnnù yẹn tiẹ̀ gbà tó mọ̀ tó ń tán pè ní mílíọ̀nù ẹni yẹn ni pé ṣé ọwọ́ rẹ lòún ti tọrọ ìbọn lọ́run lòún ní kó ni wàhálà tiẹ̀ bẹ́ẹ̀ èyí tó bá ti wò ní kálukú ní anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni ẹ má máa sọ wípé ọlọ́run kẹ́mi tó o bá fẹ́ <laughs> wáyà tó o fi sọ pé tó o bá fẹ́ ẹni tí wọ́n fẹ́hùn ni kò béèrè ọlọ́run mò ń fẹ́ kaba yìí kò ṣòro fún anabi ni kò sí nǹkan kan tó tóbi níwájú ọlọ́run ibẹ̀ àti tó béèrè yìí wá tóbi pọ̀ sọmọ pẹ́ lómi ní o tó béèrè mi hmm, ìyẹn ò sí fọlọ́ kò sí fọlọ́ kò sí ẹ̀kọ́ wa kódà kí gbogbo ẹ̀dá béèrè kọ́lọ́run fún ní kálukú ní tó ń fẹ́ kò dín kankan kù nínú Ọlọ́run subhanahu wa ta'ala ìdí nìyí tó fi jẹ́ pé èyàn ò ní máa wà èyàn ò ní jẹ́ ni tí ó máa wà kéèyàn máa ṣe kéèta máa pẹ̀ gan ọmọlàkejì torí pé ẹni tó ń ṣe kéèta tó ń pẹ̀ gan ọmọlàkejì òun náà lẹni tó ní nínú ẹ̀mí rẹ̀ wípé oore tọ́lọ́run ṣe fún lágbájá yẹn òpin oore nìyẹn oore ti tán tó o bá ti níyẹn lẹ́mìí òun ló fi máa ṣe kéta ọmọ làkejì bọ́lá ń bá so oore fẹ́nìkan kéèyàn ò bá kéèyàn ò dunnú sí i torí pé oore tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ yẹn kékeré ni ní oore tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọmọ yìí tó fẹ́ ṣe fún ọ àbẹ́yìí tí ó ṣe fáwọn ọmọ tó bí kí ni wọ́n á fẹ́ máa ṣe kéta láyé ìjọ́un ẹni tó bá kọ́ ilé bí ojúlé mẹ́fà tó tún yọ tọ́lẹ́tì síta tẹ̀gbẹ́ kíchìn náà tún wà níta à ah, ojúlé mẹ́fà lọ́kọ̀ ṣùgbọ́n nísìn ṣé yẹn ní tùmọ̀ mọ́ ẹni tọ́lọ̀ wá ṣe yìí fún nígbà kan tó wá ń ṣe kéta rẹ̀ sọ ọmọ yìí tọ́lọ̀ fẹ́ bí adúpẹ́lẹ̀sì ni wọ́kọ̀ orí pọ̀ lọ́dọ̀ ọlọ́run èyí tọ́lọ̀ ń bá ṣe fọ́mọlá kejì èèyàn ò gbúdọ̀ ṣe kéta èèyàn ò gbúdọ̀ pẹ́ gan-an ọmọlàkejì o gbúdọ̀ lérò kí nǹkan ọmọlàkejì bàjẹ́ nítorí pé ọlọ́run tó ṣe yẹn fún èyí tó tún bẹ lọ́dọ̀ ọlọ́run ó pọ̀ tọrọ tiẹ̀ náà mọ́sí lánìyàn pé ìtọ́lọ̀ ṣe ọmọlàkejì kó bàjẹ́ torí pé ẹni tó bá ti ń pẹ̀ gan tó ń ṣe kéétọ́ ọmọlàkejì ó ń dínà orí mọ́ra rẹ̀ torí pé ọlọ́run máa wọ ọkàn oníkálukú lórí orí tó ń ṣe fọmọlàkejì tá a bá wá ti mọ̀ ọlọ́run ọba yìí èyàn ó ti mọ̀ pé kò sí nǹkan kan tá lọ́dọ̀ ọlọ́run tó bá fún gbogbo èèyàn kò dín kankan kò náà lára ó wọlé awal ọba yìí ni ọba àkọ́kọ́ alẹ́dì ilẹ̀ ìsàkọ́bùlà òṣè kò sí nǹkan kan tó ṣáájú ẹ̀ gbogbo nǹkan tá a bá ń pè ní àkọ́kọ́ yóò tún ní nǹkan kan tí ó ṣáájú ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba òun ní ọba àkọ́kọ́. tí kò sí nǹkan kan tó ṣáájú rẹ̀ wal akhir alladhi laysa ba'dahu shay ọba yìí ni ọba ìkẹyìn nǹkan kan ò ní kẹyìn ọlọ́run ó sì nǹkan tí ó kẹyìn ọlọ́run nígbà tó bá yá tí gbogbo ẹ̀ tán ọlọ́run náà ni ó tún ṣẹ́kù wà zọ́hír ọba yìí ọba tó hàn ni ó hàn pẹ̀lú àwọn ètò rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀dá tó dá tẹ́nìkan bá wà pé òun ò gbà ń wà ẹ fún pé sọ fọ́ lójú ni gbogbo bóòrùn ṣe wà níjọ́ wo lẹ gbọ́ kẹ́nìkan lòun ló ń darí ọlọ́run ti sọ ti pé pòun ló ń da àṣìrẹ́ nìkan tó tó wá sọ pé ẹ má dá lóhùn àjọjọ dá ní oko sí bá a ṣe ń sọ pé amẹ́ríkà lágbára lágbára wọ́n ṣe wá wọ́n ṣàwò wọn ò sọ pé àwọn làwọn dá oòrùn ọlọ́run ti sọ pé òun ló ń dọ́ṣùpá ààrẹ nìkan tó jáde rí kọ́ wa ní òṣùpá yẹn ẹ mọ̀dọ̀ ọlọ́run lóhùn èmi ni mo dá lá gbogbo àwọn àmì yìí ó ń sọ fún apọ́lọ́ ń wà nítorí wípé fọ́níṣọ̀ àwọn fọ́níṣọ̀ starí yẹn àga tá a bá ti rága automatically a gbọ́dọ̀ mọ̀ pé ẹni tó ń pè ní kápẹ́ńtà ó wà kódà ká mọ̀ ní kápẹ́ńtà tá a bá ti rí sí ọwọ́ ẹ̀ a mọ̀ pé kápẹ́ńtà wà bá a bá rákòtí bá a bá rí ilé kéèyàn wá ní kí ah mo gbà pé lé ń bẹ sọ gbà pé bíríkìlẹ̀ àwọn mi ò gbà pé orí rẹ̀ ti dàrú torí pé ilé ò lè ṣàdédé wà ẹnìkan ni ó ṣàkọ ilé o so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wípé oòrùn òṣùpá ọgbà kó ni orí àbó rí ni mo rí wà ọlọ́run ò sí sọ́sùpá lè wá lè dá wà oòrùn lè dá wà ọba azọ́hìr ọba tí ò rújú alẹ́dí lẹ́yìn ìsàfọ́ ọkọ̀ òṣè ìhàn rẹ̀ kò sí nǹkan tó tó tayọ ẹ̀ wàlbọ́tín ọba yìí sì tún pamọ́ alẹ́dí lẹ́yìn ìsàdúnà òṣè kò tún sí nǹkan kan míì tó pamọ́ tó ọlọ́run nítorí wípé ọlọ́run ọba yìí kì í ṣe ọba téèyàn lè sọ pé àyìnbá tí mo wà ń lọ sọ́jà mo wá pàdé ọlọ́run ah, ah, kò sí kò sí kò sí kò sí aka fún wa ndarasi tó kọjá pé anabi sallallahu alayhi wa sallam anabi ní ọlọ́run ọba fi ìmọ́lẹ̀ dí gàgàrà rẹ̀ ọlọ́run fi ìmọ́lẹ̀ ó fi dí gàgàrà rẹ̀ ìmọ́lẹ̀ yìí ó lágbára débi wípé tọ́lọ́run bá ká ìmọ́lẹ̀ hùn tó wá wo ẹ̀dá rẹ̀ tó dá tó wò láìsí gàgá yẹn ń bẹ ìmọ́lẹ̀ yẹn gbogbo ohun tí yẹn bá kàn pátá ní òjò náà gbogbo ẹ̀ ní òjò náà so ìyẹn túmọ̀ sí pé ojú èyí téèyàn ò fi rọ ojú yẹn ò fọ kò rọrùn olófà nígbà táwọn ọmọ Israel àwọn bàánú Israel wọ́n sọ fún anabi Musa alayhi salatu torí pé anabi Musa òun máa ń gbọ́rọ̀ Ọlọ́run báyìí ó wá sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ọlọ́run ní kí n sọ fún yín báyìí o mo ẹ̀sẹ̀ lọ sórí òkè mo ti gbọ́ ọlọ́run bá mi sọ̀rọ̀ àwọn yẹn ní a lè gba ọ̀rọ̀ rẹ tó bá yẹ kó o sọ pé o rí báyìí a gba ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n kó ń bọ́ sọ̀rọ̀ àbí olùdẹ́gbẹ́ nìkan ní bọ́ sọ̀rọ̀ tó rò pọ́lọ́n anabi musa náà wà bẹ̀ lọ́n pé rẹ̀ ọlọ́run kọ́rọ̀ mi yóò lè múlẹ̀ àríní ẹ́ àǹtòrò ilẹ̀ ọlọ́run jẹ́ ìrí ọlọ́run ní lantern ọ̀rẹ́ wọn èyí mi láyé yìí o kò sí kò kò rọrùn nígbà tọ́lọ́run wá sọ eléyìí ọlọ́run ní ó dá Musa kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ ọlọ́run ní Musa máa wo òkè lọ́ọ̀kan yìí máa tí òkè yẹn bá gbà á tààrọ ni ọlọ́ọ̀ni bóyá ó ṣe é ṣe kó bí mi sáàmù wo òkè òun tí n bá sọ náà ibi òkè òun náà ni màá sọ sí máa wo òkè yẹn ọlọ́wọ́n bá ní falamma tajalla rabbuhu lil jabal ìgbà tí ìmọ̀lẹ̀ ọlọ́run tó tàn sókè yẹn anabi sallallahu alayhi anabi ṣe anabi ní odò ìwò yìí ó nìkan ní ìmọ̀lẹ̀ tọ́lọ́run release sí òkúta láti sánmà jàálà òdàkà àpáta yẹn ó fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ bí àwọn tí wọ́n máa ń blast àwọn ní kwarium àpáta yẹn fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ wàhárọ̀ Musa sọ̀rìkọ́ ọlọ́run lánàbí Musa ó dojú bolẹ̀ ó sì dákú àwọn àfáà ní forty days anabi musa fi gbà kú àwọn èèyàn ń wá kiri wọn ò rí wọn lẹ́yìn forty days ló tó jí níbi tí ariwo yẹn lágbára dé ariwo mi ń bẹ téèyàn bá gbọ́ etí yẹn ò tún gbọ́rọ̀ mọ́ ìmí ń bẹ tó bá gbọ́ ẹni ẹ lè ní stroke òdi bá gbọ́dọ̀ àyẹ̀sí bó ṣe tó èyí tó ṣẹlẹ̀ anabi musa dákú wọn ò forty days so láàfin lè mọ̀ pé ọlọ́run ọba yìí ọba alágbára náà ọba tó tó bẹ̀rù ni ọba tí èèyàn ò gbúdọ̀ fi wé ẹ̀dá kankan bó ti wùlẹ̀ kó ma tabaraka wa ta'ala tító fún ọlọ́run gíga rẹ̀ àhákù máa ń dókè òun ló lẹ́tọ̀ọ́ sí jùlọ ká máa rántí ẹ̀ wà àhákù máa ní òun ló lẹ́tọ̀ọ́ sí jùlọ ká máa sìn àìmọ̀ ara ẹni kéèyàn tún gbó sàkàkalẹ̀ kó lóun sìn gbogbo òròyìn tá a ròyìn látàárọ̀ òòsà wo lórí rúgbà ẹ̀dá èèyàn ẹgbẹ́ wa wo lórí rúgbà kò sí tó tẹ́ ọba ti sẹ́ni tó lè rórí gbà báyìí ọlọ́run nìkan náà ló yẹ ká máa sàn wà á wò lè àmà ìṣàkà òun ló lẹ́tọ̀ọ́ sí jù lẹ́ni tá a máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé gbogbo oore òun náà òun ló ṣe fún wa wà á raf mamalak òun ló láàánú jù nínú gbogbo ẹni tó máa ń ní nǹkan tó máa ń fún yàn wà á juwa dùmọ̀ nsọ́ẹ́lì òun ló ya ọlọ́rẹ jù nínú gbogbo ẹni téèyàn máa béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ya wọ́n ó jẹ́ ọlọ́rẹ walmalik ọba ni alẹ́dì la sharika la kò ní orogún walfard asoni falani dala kò ní ẹgbẹ̀ra wasomad ọba ni ní falawala dala kò sẹ́ni tá a fẹ́ pè lọ́mọ rẹ̀ bó la ti fẹ́ pè torí pé ẹni tó bá bí ni òun náà lèèyàn máa ń jọ gbogbo aláṣìgbà pé ọlọ́run ọba kì í ṣe èèyàn ẹni tá a wá pè lọ́mọ ọlọ́run tó bá ti lè jẹ́ èèyàn á jẹ́ pé èèyàn náà lọ tí ò bá wá jẹ́ tó bá jẹ́ ẹranko la pè lọ́mọ ọlọ́run á pé ẹranko náà ní falẹ̀ yíyá tó lè la ọlọ́run ọba yìí ọba tí ó tóbi ni ó ga nǹkan ọ̀kan nínú ìdí méjì lèèyàn fi máa ń lọ́mọ èyí ò bímọ nítorí wípé téèyàn bá dàgbà tó bá di gbó bá dé téèyàn bá lè ṣiṣẹ́ mọ́ kéèyàn ó máa jẹ káwọn ọmọ èèyàn máa ràn yàn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì nítorí pé ipò téèyàn wà téèyàn bá lọ kọ́mọ èèyàn ó rí pèsè yẹn méjèèjì yẹn kò sí fọlọ́ ọba tí èyí dàgbà sí i èyí dàgbà sábà pé ti wá darúgbó ó ti dàgbà sí ní òsì fọlọ́ débi káàbà á lè pé n tó ń ṣe tẹ́lẹ̀ agbára ò àìmọ̀kọ́jọ́ náà ti pẹ́ agbára o dàbí tànámà kò sí fọlọ́ kò ní ìdí kọ́ ọmọ kásẹ̀ ẹ̀fẹ́ ràn lọ́wọ́ kì í ìsọba tí ó kú káàbà yẹ kó tó bá kú ẹni yóò rí position ọba yìí ọba tó gbogbo eléyìí ni o ọlọ́run ní àwọn ààyò ó ní àwọn àyànfẹ́ nínú àwọn ẹ̀dá rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run yíyàn wọn láàyò bẹ̀tẹ̀ ọlọ́run ò pè wọn lọ́mọ rẹ̀ o wal ali ọlọ́run ọba yìí olọba tó ga fàlàṣẹ bíi àlà ọlọ́run ọba yìí kò láfiwé kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan pátápátá náà ni ó tán o àyàfi ìdojúkọ ọlọ́run nìkan ni ò wa kulli shay'in sa'ilun illa illa gbogbo nǹkan pátápátá za'ilun gbogbo nǹkan ni ó tàn án gbogbo nǹkan ni ó yẹ kúrò níbi tá a ti máa ń rí tẹ́lẹ̀ wọ́n bá ní kan báyìí ló wà tó bá yá kò ní sí ń bẹ̀ mọ́ ilé nígbà tó bá yá ẹ ò ní rí ilé ń bẹ̀ mọ́ gbogbo nǹkan pátá gbogbo nǹkan téèyàn ti ń jọ wá lójú tí ń ṣe gbá tí ń ṣàwo tó bá yá kò ní í sí ń bẹ̀ mọ́ nílùú Àkúrẹ́ yìí nígbà kan àwọn ilé kan ń bẹ bọba débẹ̀ ń sìn kò sí ń bẹ̀ mọ́ wọ́n ti tà á wọ́n ti tà àwọn ibo ti kọ́ ṣọ́ọ̀bù wọ́n ti ṣe kínní ẹ tó bá ti wá wá ti pẹ́ wá pé ah àwọn bíi àwọn ilé àlàpà kan wà bíi nígbà kan kò sí bẹ̀ mọ́ kò sí bẹ̀ mọ́ zail gbogbo nǹkan pátá ni ó padà di pé kò ní í sí níbi tó wà mọ́ tẹ́lẹ̀ kò ní padà sí ń bẹ̀ mọ́ ìlà mọ̀lìkà agbára ọlọ́run àṣẹ ọlọ́run ipò ọlọ́run onìkan ni òníkúrò láàyòtọ́ ìlà àbí ìdìbò títẹ̀ láṣẹ ọlọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ni ọlọ́run ni máa ń ṣe rọrùn fún yẹn wàlẹ̀ yóò sọ ìlà àbí ìdìbò ẹni tó bá sì lòdì síta ọlọ́run náà kì í ṣe pọ́lọ́run ò mà ọlọ́run rí ọlọ́run mà yòtọ́rù fàyẹ́sù ọba tẹ́ a máa ń tẹ̀ láṣẹ rẹ̀ ni tí ó tún dúpẹ́ lọ́wọ́ wa gba ìpẹ́rù mi òun ṣe tèmi wàyó sọ ọba tá a máa ń sẹ̀ fàyẹ́kùfù tí ó dẹ̀ tún foríjì wa àṣẹ àtọ̀rọ̀ àforíjì yóò sì tún lóun ti foríjì wa òun lọ́lọ́run kullu niqmatin mini wa adlu ẹni tó bá ṣẹ̀ sófin ọlọ́run tọ́lọ́run bá bá wí déédéé lọ́lọ́run ṣe fún ìṣèpọ̀ ọlọ́run ṣe kàwé wa kullu ni'matin min ufadl gbogbo ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fẹ́ rú ẹ̀ kì ṣe pé nǹkan kan tó o ṣe olówó atóbi débẹ̀ ọlọ́run fi sọ lánàá akọrọ̀wò shahid ẹlẹ́rìí tó súnmọ́ ni pẹ́kípẹ́kí tó ọlọ́run kò sí o wọ́n adna hafiz olùṣọ́ tó dúró tì yàn gbágbá tó ọlọ́run kò sí o kò síbi tó wà tí ò tí ò tí ò wà pẹ̀lú rẹ pẹ̀lú ìmọ̀ rẹ. akadabi nawasi ó ní kápá lórí àásó orí ẹnìkọ̀ọ̀kan wa ó ní total control lérí ẹnìkọ̀ọ̀kan wa níbikíbi tá a bá wà láyìíká yìí tí a bá wà wasajjala al-athar gbogbo nǹkan tá à ń ṣe pátá ó rẹ́kọ̀dì ó ń kọ sílẹ̀ wa ajal gbèdéke àsìkò tó ní kálukú lò láyé ajal ó ti jẹ́ àkọọ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ falkolóbùlà òmòfìdíyà gbogbo ọkàn pátá máa ń wárí lọ sọ́dọ̀ rẹ̀ wàsírù ìndà òwò àlàáníyà gbogbo tí ń jẹ́ àṣírí pátá lọ́dọ̀ ọlọ́run gbangba ni o àtọ́ òwú kàlẹ́ àmú bọ́lọ̀ bá fẹ́ sànúyàn bá fẹ́ kẹyìn ọ̀rọ̀ náà ni tọ́ba ti sọ báyìí àwọn màláíkà ó gbọ́ ìwárìrì ó bá wọn ọlọ́ni lágbájá ọmọ lágbájá lénìí yóò di ọlọ́rọ̀ lágbájá ọmọ lágbájá ogun títí ń wá láti bí ogún ọdún yóò di ọlọ́mọ lénìí lágbájá ọmọ lágbájá bọ́lọ́run bá ti sọ ní sánmà àwọn màláíkà ó gbọ́ tán bá ti gbọ́ ìwárìrì ó bá wọn àwọn màláíkà tó bá wà ní sánmà tó bá tẹ̀lé wọn kí lọ́lọ́run wí ọlọ́run sọ pé lágbájá ọmọ lágbájá nǹkan bẹ́ẹ̀ ìwọ gan sì ń bẹ lórí ilẹ̀ tó ò tí ì kankan Lene, lágbájá ọmọ lágbájá mo tún ti ń lé láti jọ yóò tẹ̀ lọ́wọ́ lẹ́nu gbogbo bí ó ṣe wá tẹ̀ lọ́wọ́ ọlọ́run ti parí ẹ̀ kàlám ọ̀rọ̀ náà ni àṣẹ ni kó rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ wà àdáàbò kàlám bó bá sì fẹ́ẹ́ fìyà jẹ nìkan náà ọ̀rọ̀ ni àwọn ìran báyìí ìparun yóò jẹ tiwọn lójú ẹsẹ̀ wọn ó sì parun kò ní ìdìpọ̀ ọlọ́run ẹsẹ̀ lọ gbé bọ́ǹbù wá ọlọ́run ẹsẹ̀ lọ gbà wọn sọ́jà àṣẹ ni ọlọ́run bá ní innama amruhu ọlọ́run ní àṣẹ tòun gbogbo nǹkan tóun máa ń ṣe tóun bá ti fẹ́ ṣe idha arada shay'an tóun bá ti gbèrò kóun fẹ́ ṣe nǹkan báyìí an yaqula lahu kun fayakun tóun bá ti ní kó rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ ọlọ́run ò lè nídìí pé kọ́ọ̀sì ẹ̀mọ́ wá màtíríà káàkiri <laughs> rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ eléyìí ni àṣẹ tọ́lọ́run subhanahu wa ta'ala lórí gbogbo àwọn kan tí ọlọ́run bá fẹ́ ṣe àfáà mú àwọn àlàyé yìí wá wípé téèyàn bá mọ ọlọ́run pẹ̀lú àwọn òròyìn rẹ̀ pẹ̀lú àwọn agbára rẹ̀ pẹ̀lú àwọn oríkì rẹ̀ ó máa ń jẹ́ kí gbàgbọ́ èèyàn ó dàgbà sókè ìwòsàn ni fún lílẹ̀ ìgbàgbọ́ tí gbàgbọ́ rẹ̀ bá fẹ́ lẹ tọ́run rántí àwọn òròyìn ọlọ́run pé ọlọ́run yìí ni ṣebóun ló lè ṣe nǹkan báyìí ṣebóun ìgbàgbọ́ rẹ̀ yóò máa gòkè sí gbogbo tó ti fẹ́ jákàn lé lórí ò ní jákàn mọ̀ pé ah ṣe bọ́lọ́ ń wà òun ní báyìí òun ní báyìí òun ló lè ṣe bẹ́ẹ̀ òun ló lè ṣe báyìí ẹ̀mí rẹ̀ ó wà mọ́ fàṣọ́dọ̀ ọlọ́run ọkàn rẹ̀ ó mọ́ balẹ̀ lórí nǹkan tó gbé síwájú ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n ní tẹ́lẹ̀ yóò bá yé tẹ́ bá ní ṣàdúrà bẹ́lẹ̀ ọlọ́run wẹ̀rẹ̀ ní iná sọ àná ọlọ́run mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ ni mọ̀ ń bọ̀ ọlọ́run subhanallah nítorí wípé kò mọ ẹni tán ń pè lọ́lọ́ kò mọ ìròyìn ẹ̀ kò mọ oríkìí rẹ̀ kò mọ títóbi rẹ̀ subhanahu wa ta'ala béèyàn bá wá mọ eléyìí ìfọ̀kànbalẹ̀ ó sì wà nínú ìgbésí ayé yẹn orí jẹni orí jẹni orí lóni orí lóni ọkàn rẹ̀ ó balẹ̀ torí pé ọmọ wípé ẹni tó ń pè kì í ṣe adití ẹni tó ń pè kì í sọ̀lẹ̀ alágbára ni lórí gbogbo ẹni tá a bá ń pè lálágbára kódà kálágbára kan wọn ọdún kòkò mọ ọmọ rẹ pé jókòó jẹ́jẹ́ ẹni tó ju lágbára tiẹ̀ ju tiẹ̀ lọ ó ní ìwọ́sùn ọ̀rọ̀ rẹ má bí ọlọ́run bá nínú rẹ bá kí kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá kí kó dúró tì wá kí ó jẹ́ ká dá ọlọ́run ọba mà ọlọ́run ọba kí ó mọ̀ sí kó ṣàánú lọ́dọ̀ gbogbo àwọn alámọ̀rẹ́ wa. rahmatika ya rahman rahim gbogbo ntọ́lọ́run ti ṣe ní nǹkan dùnú fún wa tó yẹ pé tá a bá ti rántí inú wa náà ń dùn lérí ẹ̀ ọlọ́mọdé padà dìbànújẹ́ fún wa àwọn èyí tó ń pa wa láyà nínú àlámọ̀rí wa tó yẹ pé tá a bá ti rántí àtún mí kalẹ̀ ọlọ́run kó wọlé àti tóbi rẹ̀ kó sọ́ di rọrùn fún wa o rahmatika ya rahman rahim orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run kó ṣàánú wa ń bẹ̀ o má jẹ́ ká rogun má jẹ́ ká rí wàhálà ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run kó bá a dà sórí lẹ́dẹ̀ náà rahmatika ya arhamar rahimin awo ma máa lọ a máa bọ̀ a wọlé lọ sùn wọ́n fi jàǹbá ṣe wá o rahmatika ya arhamar rahimin wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk